هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحسم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkí ẹ̀yàn olùgbọ́ wa wọ̀nyí fi àjọ kó ojúmọ́ abáríkà ojúmọ́ aláàjẹká ṣe wúpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ọ̀tún rẹ̀ rèé ló ń dé sí etí gbọ̀nyìn ọ̀làdùnníbelo ló kọ̀ mí o mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà jazakumullahu khairan ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè yìí tí ó wá láti ọ̀dọ̀ brother Saleh Shamsuddin láti ìpàtà ìlọrin ìpínlẹ̀ kwara wọ́n ní àgbẹ̀ ní àwọn àwọn sì gbin àgbàdo àmọ́ àwọn ò mọ àti yọ zakat níbẹ̀ ìbéèrè tó tún wà lábẹ́ ìbéèrè wọn òun náà ni pé wọ́n ní ẹni tí nìka rẹ̀ kú ọ̀la àmọ́ tó wá ṣe bẹ́ẹ̀ ṣe tari tari tari tari ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin tí wọ́n dìjọ ṣe nìka tí wọ́n ń sọ yẹn lálẹ́ ọjọ́ nìka kú ọ̀la wọ́n ní ṣe eléyìí túmọ̀ sí nǹkan kan àbí wọ́n ti ṣe zìnà eléyìí wọ́n jẹ́ ìbéèrè alakoko ekeji, ó wá láti ọ̀dọ̀ mr abdulwasif láti us wọ́n ní tí èèyàn bá wọ masjid tí sáfù alákọ̀ọ́kọ́ ti wá kún ó wá pé èèyàn nìkan ṣoṣo ni yóò dá wà ní sáfù ẹ̀yìn èèyàn sáfù kejì ṣé èèyàn lè dọ́gbọ́n fọwọ́ tọ ẹnìkan nínú sáfù wájú láti wá darapọ̀ mọ́ni lẹ́yìn àbí ṣé ìgbàláyè tiẹ̀ wà láti jẹ́ pé kí wọ́n máa yọ àyíká kalẹ̀ ní mọ́ṣáláṣí pé tó bá ti ku àyíká tí ẹnìkan wà tí ó fi kan ara gànà kó jẹ́ pé àyè yọ wà ńlẹ̀ ẹni tó yẹ kó wà níbi àyè yọ kàn wá lé àti darapọ̀ mẹ́ni tí ó tún wá ṣẹ̀ṣẹ̀ wá dúró ní sáfù ti tẹ̀yìn torí kí ọba bá bólẹ̀ ládàá jẹ́mọ́ tó yẹ kó gbà mí sọ láti ẹ jẹ́ dá dúró bá wọn ṣe yìí. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd asalaamu alaykum. As warahmatulahi wabarakatuhu. wa aleykum salaam warahmatulahi wabarakatuhu. òfin ọlọ́run dá lórí pé gbogbo ẹni tó bá tó bá gbin kó bíi oúnjẹ wóró bíi àpèjúwe tí oníbèrè mú wá páwọn gbin àgbàdo wọ́n yọ zakati rẹ̀ ṣùgbọ́n lópin ìgbà tí èrè oko wọn tó bá tó hamsatu awsok hamsatu awsok ó ẹgbẹ̀rún kan ó lé igba mọ́dù. ẹgbẹ̀rún kan lé igba múdù yẹn ẹni pé ẹgbẹ̀fà múdù. ẹni tó bá jẹ́ pé èrè oko rẹ̀ bá tó bẹ́ẹ̀ múdù ń ta pẹ̀lú rẹ̀ náà nírú yọ zakatul fitr ní ìparí Ramadan ẹni tó bá ní èrè oko tó tó ẹgbẹ̀fà rẹ̀ onítọ̀hún yọ yọ zakat èyí kéré jù nù tó bá ju bẹ́ẹ̀ lọ náà wọ́n yọ zakat rẹ̀ tó hmm. bẹ́ẹ̀ wọn rọrùn púpọ̀ àwọn ahọ́n yẹn sínú àpò kan ẹ tó kún àpò tó yé múdù tá a bá kó sínú àpò kan tó fi kún so tá a fi di ẹnu rẹ a máa wá rọ sínú àwọn àpò bẹ́ẹ̀ a máa pé báyà múdù ọgọta òun náà ló kún ní kan so láti pé à ń wá àpò ogún nìyẹn hmm. bí ẹ bá ti ní ogún àpò lábẹ́ òfin ọlọ́run tí èèyàn bá ti wá ní ẹgbẹ̀fà yùn èèyàn yọ ọgọ́fà ní zakat ìdá kan nínú mẹ́wàá nù pàápàá jùlọ ń gbọ́ bá jẹ́ pé òjò tọ́lọ́run bá rọ̀ ìní èrè oko yìí fi jáde èsà là ń pọn owó là ń fọwọ́ pọn omi fún oko yẹn mu ọlọ́run ẹlẹ́dàá wa lọ́ba wa fún lómi mu tó fi dàgbà tó fi mú àǹfààní ìjáde ìdá kan nínú mẹ́wàá láàyò mẹ́tọ́lá kó tó di pé a rí nǹkan fi fún oko yìí lómi mu kó tó di pé ó jáde ó sì wàá so àwọn èso rẹ̀ báyìí a jẹ́ pé ìdá kan nínú ogún péré láàyò ẹ wò kẹ́ ọlọ́n torí pé wàhálà tí wọn náà ṣe owó tó ọ̀nà sọ Islam wa ní ìdá kan nínú ogún lọ́yọ̀ àwọn bá kójú lọ́rọ̀ àbí omi ìṣẹ́lẹ̀rù nígbà ní nǹkan kò yẹn bá mu títí tó fi dàgbà àbí akéré máa bú odò kan lọ́wọ́ à ń tòsí ọ̀dọ̀ yín tó yẹ pé ibẹ̀ náà lẹ́tí ń fún lómi mọ́ ẹ̀ wàhálà kan lọ títí ìdá kan nínú mẹ́wàá lẹ́yọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ tí sì máa yọ zakati yín nù. ẹ wá ní ẹ ní àfojúsùn kọ́la lẹ́sìn gbéyàwó lápèjúwe ẹ wá jarun pálu obìnrin tí ẹ fẹ́ lọ́la á ọ̀dájú pé ẹ dáràn la. ẹ ẹ ìwọ́n lẹ́ni tí wọ́n ń gbéyàwó bọ̀ wá bá kọ́mánága hmm. sọ̀rọ̀ ẹ̀yìn ẹ sì ẹ sì nàgà sí <laughs> nítorí pé kí ni kí ni nǹkan náà gà kí ni ojú wo ni nǹkan yìí ṣètọ́ọ̀nì wo lẹ gbà láyè tó fà fẹ́ ba yẹn jẹ bá ẹ̀ka fẹ́ kó bọ́ ọmọ ọlọ́mọ tó bá wáyé gbà bẹ̀. sọ ẹ ti kọ́kọ́ ṣe zina náà ọ̀daràn ní lábẹ́ òfin ọlọ́ ìsìláàmù ọ̀fara má zina jàmá kí alẹ́ ìpínlẹ̀ bá débẹ̀ tó jẹ tó jẹ tó jẹ yó àbúrò máa yọ jẹ tó lè ṣe sùúrù dọ̀la ọ̀la tán ọ̀la tílẹ̀ ọmọ tóbìnrin yọ ọdẹ tó fún sọ wá ń ṣe zina la ilẹ̀ ẹ lọ́ọ́ dìímọ̀ gbogbo àwọn afẹ́rẹ́ ẹni tí iyì kíní kejì wọn á dànù yàtọ̀ sí pé wọ́n ti lùgbà òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wọn ti dáràn ńlá so iyì wọn máa dànù wọn níyì kọ́bọ̀ lójú ara wọn mọ́ yóò bá di kíní tó bá gbẹnu sọ́run ranù wọn ni àtàlà wọn jọ ń ṣe alájọ ṣe rí ẹgbẹ́ ó ti ṣe ẹ̀rọ ó sì wàá bani lọ́kàn jẹ́ zina ti pọ̀ jù láwọn àwùjọ àwọn àwùjọ kan wà gan tó yẹ pé o ti di tọrọ fọ́nkálẹ́ ńbẹ ẹni ò ṣe zina gan wọ́n tún máa wò pé séèyàn sì ni wọ́n sọ gbádùn àbọ̀ gbádùn wọ́n àti èsè pé wúrẹ́ bu ọjẹ́ hmm. àwọn olùbílà èmi àti wọn náà la lè yí padà o hmm. tí èmi bá jẹ́ pé mo kóra mi ń jánu tí wọn náà bá kóra rẹ̀ ń jánu tí kálukú bá kóra ró tá a jìnnà sí ìbàjẹ́ wàláì àwùjọ wọ́n mà. bákan náà ẹni tí yóò pẹ́ kó tó dé mọ́ṣáláṣí tọ́wọ́ bá pé sáfù ti kún wọ́n ní sí àwọn lè fa ẹnìkan pé kọ́ máa bọ̀ ẹ̀yìn wàá bá wọn ẹ lè fa òun ni ò ní dáhùn kọ́ máa dáhùn lọ́ọ́ dáa jù nítorí pé òfin ọlọ́run sọ pé man sabaqa ila shay'in fahuwa awla bihi ẹnikẹ́ni tó bá kọ́kọ́ yára débi nǹkan kan òun ló lẹ́tọ̀ọ́ sí jù. Hmm. ẹ mọ̀ láti ń bẹ fún pé mi ń bẹ ń sáfù àkọ́kọ́ ni kò sí fẹ́ni tó wà ní sáfù ẹlẹ́ẹ̀kejì ọlá tí ń bẹ fẹ́ni tó wà ní sáfù ẹlẹ́ẹ̀kẹta kò sí fún sáfù kẹrin èyí tí ń bẹ fún sáfù karùn kò sí fún sáfù kẹfà ẹ wá fẹ́ máa mà ẹ fẹ́ bá ń bọ́ láì jẹ́ ẹ wá ní tẹ̀lé yín ó ní ṣe tẹ̀lé yín sẹ́yìn náà lè gbarú ẹ̀ so àmọ́ tó bá tẹ̀lé yín tó finú fẹ́ lọ tẹ̀lé yín kò sí nǹkan tó burú mbẹ̀ ṣùgbọ́n tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ síyàn ní tó dáa jù ní pípẹ́ wá ọ̀nà láti rìn débi tí ìmáàmù bá wà ẹ̀dó lápọ̀ tún ìmáàmù pàápàá jùlọ ńgbà tó bá hàn sí yín pẹ́ lómi ọ̀wà kọ́mọ́ bàjẹ́ pé dáníkà dúró ní ẹ̀yìn sáfù àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tí ìmáàmù Ahmad sì gbà wá ní pé la salata li ẹni ọba dánìkà dúró lẹ́yìn sáfù kò ní sọ̀láàtì ẹ ṣàkíyèsí o sọ̀láàtì kan náà gbogbo wọn jọ ń ṣe ẹnìkan náà jama onáwó dánìkà dúró sáfù tiẹ̀ ànábì ni kò ní sọ̀láàtì ẹni tí ò ní dáa jù kí wọ́n máa fààyè kan nígbà tí sáfù bá fẹ́ kún tán kí wọ́n fààyè èèyàn kan pé ayé bá a mọ̀ tẹ́nìkan bá a pẹ́ so ẹni tó bá fààyè èèyàn kan lẹ̀ tẹ́yìn bá ti mú ayé èèyàn kan téèyàn kan míì bá tún wá dé ńkọ́ bó ni wọ́n ṣe ṣe jazakumullahu khairan sheikh ah, àwọn ìbéèrè sì wọ́n lẹ́nu àmọ́ ká máa bá ìpè ká máa bá ètò ìṣó zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí ẹ lè máa pè sí náà fáwọn àtàǹdẹ̀ lágbègbè àti jákèjádò ilẹ̀ nàìjíríà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six làwọn tó ń bẹ káàkiri òkè òkun yíká ilẹ̀ àgbáńlá yìí lè máa pè wọlé sí kí máa béèrè ìbéèrè wọn lọ́kàn bí kejì insha allah bí àwọn ìpè náà ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ṣe ń tira wọn yìí ẹ jẹ́ kí n máa fi tó wa létí pẹ́lú má darapọ̀ wọn a ní ìkànnì ojúwe wo mi wọ facebook ẹ máa fi ọ̀làdùn níbi ìlú wa ẹ mọ̀ lóra bá ń ṣe lọ́wọ́ kètèkètè bákan náà ẹ lè má darapọ̀ wọn a ní ìkànnì youtube ẹ máa fi ọ̀làdùn níbi ìlú wa bákan náà ẹ mọ̀ rí bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní ketekete báwọn ìpín náà ṣe ń ṣe tán ń ṣe tán ra bàbà lọ́wọ́ ẹ jẹ́ kí n túmọ̀ béèrè lé ìwá ṣe wọ́n ní ṣé ọ̀ràn yẹn ní sọ́látù júmọ̀ àjẹ́ lórí obìnrin àti pé ṣé ọ̀ràn yẹn lọ jẹ́ fún obìnrin láti ṣe ìkọ́mà nígbà tó bá fẹ́ ṣe sọ́lát. alhamdulilayi sọ́látù júmọ̀ lílọ sí kì í sọ̀ràn yẹn lórí obìnrin hmm. ṣùgbọ́n ọ̀ràn yẹn ní lórí rẹ̀ kó ṣe sọ́látù bọ́ọ̀rù tókìnrin bá wá wá sí jùmọ̀à tó náà darapọ̀ mọ́ àwọn mùsùlùmí tó ṣe sọ̀látù jùmọ̀à ó ti tó fún lọ́jọ́ yẹn hmm. kò bùkátà kó ṣe sọ̀látù bọ́ọ̀rù má lẹ́yìn rẹ̀ hmm. sọ̀látù làásùrì ló kù tí wọ́n máa retí. Hmm. wáyé o wọ́n ní obìnrin. wọ́n ní ṣé ọ̀ràn yẹn ló jẹ́ fún mi láti ṣe ìkọ́mọ́ nígbà tó bá. wọ́n ní ṣé ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin kó ṣe kọ́ ọmọ tí ọba ṣe sọ̀lá yẹn sọ̀ràn yẹn lórí ọkùnrin náà báwo ló ṣe fẹ́ jọ́ràn yẹn lórí obìnrin ìkọ́mọ̀ kì í sọ̀ràn yẹn lórí ọkùnrin kìí sì sọ̀ràn yẹn lórí obìnrin nítorí pé sọ láti tẹ̀rí yẹn ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar ó sì máa ń parí pẹ̀lú asalaamu alaykum allahu akbar tá a máa fi bẹ̀rẹ̀ sọ láti kí máa wáyé lẹ́yìn ìkọ́mà ni ìkọ́mà ti ṣáájú allahu akbar àṣepalẹ̀má ni ìkọ́mà jẹ́ lára sọ láti. النبي صلى الله عليه وسلم من حديث علي بن أبي طالب رضي الله عنه أن مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم واني امارة اني كوكورو صلاة انتي ما صبوغ انتي سيبو تلك يو صديو اناني الله اكبر ǹjẹ́ ó tún sọ gbogbo òṣèṣì di ẹ̀tọ́ ọ̀nà ní asalaamu alaykum. ó túmọ̀ sí pé ìkọ́mà kìí ṣe ara nǹkan tó wọnú sọ̀láàtì tẹ́lẹ̀ pé tó bá pàtì sọ̀láàtì rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n súnà nàbì sallallahu alaihi wasallam ni ìyapa wa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà pé tá a bá pè nǹkan kan súnà nínú sọ̀lá séèyàn lè máa mà filẹ̀ kéèyàn bá wa máa mà filẹ̀ kí ni ìdájọ́ sọ̀lá tirẹ̀ ọ̀rọ̀ oríṣi méjì ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé sọ̀lá tirẹ̀ bàjẹ́ àti o ti lórí tọ́ láyà tí wọ́n lè máa mà ta súnà nẹ́bí ń padànù kó o ní ṣe sọ̀lá tirẹ̀ bàjẹ́ so ọ̀rọ̀ ẹlẹ́kejì náà ni pé sọ̀lá tiyàn bàjẹ́ ṣùgbọ́n láì dá lóluwa rẹ̀ alákọ̀ọ́kọ́ ńlá mú tó o bá ti màmá fi súnà lẹ̀ nínú sọ̀láàtì rẹ̀ sọ̀láàtì ẹ̀ bàjẹ́ bí ẹni tó ké fatia nìkan ni tọkọ̀ láti ké súra tẹ̀lé lásùbà ní sọ̀láàtì bọ̀hùr bàkà kínní àtẹ̀lẹ́ kejì àásùrì bẹ́ẹ̀ náà magrebi bẹ́ẹ̀ ìṣá bẹ́ẹ̀ tó irú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ sọ̀láàtì rẹ̀ bàjẹ́ òun lè tọ́ dáa jù nínú ọ̀rọ̀ méjèèjì àmọ́ bíi ti kọ́ àmọ̀kọ́ ẹni tó bá fi ìkọ́ àmọ̀ sílẹ̀ aláìdáa ní tó ṣe ọ̀dà ṣùgbọ́n sọ̀láàtì rẹ̀ lè lálàáfíà nítorí pé àmọ́ pé ìkọ́ ọmọ òde sọ̀láàtì ló ń wà kìí ṣe inú rẹ̀ àmọ́ obìnrin tó bá máa máa fi kọ́ ọmọ lẹ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àsọ pé kò burú. ẹ jẹ́ kí a tún mú ìbéèrè ilé náà wá ọ wá láti ọ̀dọ̀ Mr Abdulgani láti ìsàlẹ̀ general lógúnmọ̀ṣọ́ wọ́n ní màmá àwọn wọ́n fi Islam sílẹ̀ ní ojú ayé wọn àwọn sì sápá àwọn títí fáá tí wọ́n ṣe ìsìláàmù padà ṣùgbọ́n àwọn àṣe ìsìláàmù tí wọ́n fi padà wá ṣe bẹ́ẹ̀ kúrò ní ayé wọ́n ní kí ni àwọn ojúṣe àwọn tí àwọn lè máa ṣe lẹ́yìn tí wọ́n ti kú tán. kò kankan tó ń sìn lẹ́yìn ìgbà tó ń ti kú nítorí pé lábẹ́ òfin ọlọ́run nígbà tẹ́nìkan bá ti lè kú yóò kú sórí ẹ̀sìn islam òun fúnra ara rẹ̀ òun ló dínà gbogbo ojúṣe eléyìí tí islam ní kí ọmọ kọ́ máa ṣe fóbi rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ kò sójúṣe kankan tẹ́ kẹ́sì jẹ́ ó yẹ yín gbogbo nǹkan tí màmá yín bá fi sílẹ̀ sáyé ẹ̀ lẹ́tọ̀ọ́ sáti jogún kankan níbẹ̀ lábẹ́ òfin ọlọ́ toríko anabi sallallahu alayhi wa sallam onílà yẹrìkì mùsùlùmí káfíìr wala káfíìr mùsùlùmí mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ò ní jogún mùsùlùmí. jazakumullahu khairan sheikh ọ̀dàbí ni pé àwọn ìpín náà wọ́n sàn rọra wọn náà ní ọ̀dà ẹjọ́ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà wá láti ọ̀tà nípínlẹ̀ èkó ni wọ́n ti fi ránṣẹ́. ọ̀gbọ̀n. àtọ̀ láti <laughs> láti ọ̀tà nípínlẹ̀ láti ọ̀tà nípínlẹ̀ Ògùn ọ̀jàre ni wọ́n ti fi ránṣẹ́. wọ́n ní ṣé kọ̀bílẹ̀ àti ìbàdí wọ sọ̀láàtì tó jẹ́ náfìlà náà nígbà tí àlékún àti àdínkù bá wọ náfìlà téèyàn bá ń ṣe. kò sí ìyàtọ̀ láàrin náfìlà àti ọ̀ràn yẹn nípa bí bá òfin mu ṣíṣe ìforíkanlẹ̀ ìgbàgbé nínú rẹ̀ torí pé gbogbo sọláàtì tá a máa ń ṣe náà ní gbàgbé lè bá wa nínú rẹ̀ a lè ṣàfikún a lè ṣàdínkù ẹnikẹ́ni tó bá ti ṣàfikún nínú sọláàtì rẹ̀ látàrí ìgbàgbé yóò forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámù tó bá ṣàdínkù nínú sọláàtì rẹ̀ látàrí ìgbàgbé yóò forí kanlẹ̀ ṣáájú kó tó di pọ́ sálámù bó tilẹ̀ jẹ́ pé nínú náfìlà ó ṣeéṣe kọjá pé àwọn nǹkan míì ń bẹ téèyàn ṣàdínkù rẹ̀ dáàbò káàtà bí ẹni tó ké fatia lásán nínú náfìlà tí ò ké súra lé sòtọ́ bá rò kù lẹ́yìn rẹ̀ àní sọ pé yóò forí kanlẹ̀ kó tó sálámà bó tilẹ̀ jẹ́ pé nǹkan tó ṣe nǹkan dáa tó torí pé Ànábì sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ tó bá ké fatia tán nínú náfìlà ó tó máa ń ké súra lé lórí. tó bẹ́ẹ̀ náà ni nínú náfìlà àwọn nǹkan wà tó jẹ́ pé téèyàn bá ṣe wọ́n tó wọ́n lè ṣe àmójúkúrò fún yàn nípa rẹ̀ eléyìí tó yẹ pé téèyàn bá ṣe nínú ọ̀ràn yẹn wọn ní sàmójúkúrò fún yàn nípa rẹ̀ torí ẹ̀ fi sọ pé yajuzu fi nafilati ma la yajuzu fil fariida ó ṣeéṣe kí nǹkan tọ́ nínú náfìlà ètò sípé ṣíṣe irú rẹ̀ kò tọ́ nínú sọ̀láàtì tó jọra ẹ̀. ìbéèrè mi tí ó tún bẹ òun náà ní pé wọ́n ní ṣé a lè sọ ọmọ ní subhanallah tàbí walhamdulillah mr idris láti ìṣẹ́yìn ni wọ́n fi ránṣẹ́ ah, wọ́n ní fún dita àbí kejì wọ́n ní sẹ́yìn lè sọ ọmọ ní orúkọ bẹ́ẹ̀. ẹ eh, alhamdulillah àwọn orúkọ tí ẹ máa sọ àwọn ọmọ yín ó wà lóríṣiríṣi àti rí àwọn àpèjúwe látara àwọn aṣáájú wa rere láti ojú ayé ànábì sallallahu alaihi wasallam àdìbò ànábì sallallahu alaihi sọ àwọn ọmọ rẹ̀ lórúkọ ara àwọn sàhábà báwọn náà ti ṣe sọ àwọn ọmọ wọn lórúkọ a sì ráwọn èèyàn wọn jẹ́ ni ọlọ́run lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣe sọ ọmọ wọn lórúkọ subhanallah alhamdulilah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah kò sínú àwọn orúkọ tẹ́ máa sọ àwọn ọmọ yín kò sínú àwọn orúkọ tẹ́ máa sọ àwọn ọmọ yín anabi sallallahu alayhi wa sallam ni ahabul asma'i ilallah abdullah wa abdulrahman orúkọ tí ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ sí jù náà ni abdullah àti abdulrahman so a ti rí àwọn orúkọ bíi ahmad àwọn orúkọ bíi ibrahim bíi ismail bíi yaqub bíi yahya zakariya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà làwọn orúkọ bíi umar bíi ali bíi usman so àwọn orúkọ wà báyìí lóríṣiríṣi ká sún adé di ká máa sọmọ subhanallah ẹ lọ sún adé di ká máa sọmọ ní alhamdulillah wa la ilaha illallah allahu akbar má dáa yìí ṣe àwọn olódo bí àwọn ará Afghanistan so àwọn ará Afghanistan nígbà tí wọ́n bá bímọ wọ́n ní ọ̀nà táwọn máa gbé tí wọ́n gbà ní pé wọ́n kàn lè sí tíra kan àbí kó sí alukurani gbólóhùn àkọ́kọ́ lójú rẹ̀ bá ṣubú sí iná ní ọ̀sọ̀mà bàbá ṣubú sí ìbílísù lórí ilá ìbílísù àbá wọ́sítàkì bọ́ra ẹ pé ìbílísù ní ọ̀sọ̀mà rẹ̀. ẹ

wọ́n ní tá a bá fẹ́ bẹ̀rẹ̀ áìdọ̀ nípa omi ni ká mọ fi bo ọwọ́ ká mọ fi bomi sára wa pé ẹni tí ọba lè sọ ọwọ́ bùn sóde ju kékeré kan láti dìbò láti mọ fi bomi sára. alhamdulilayi wọ́n ti mọ̀ pé tá a bá fẹ́ wẹ̀wẹ̀ haid àbí ìwẹ̀ jánábà àbí ìwẹ̀ nífàs òfin ọlọ́run ni lẹ́yìn ìgbà tá a bá fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta tá a sì tábà ká ṣe àlùwàlà gẹ́gẹ́ bá a ti ṣe máa ń ṣàlùwàlà nínú sọ̀láàtù wa wọ́n á ní sí àlùwàlá táwọn bá ṣe nínú ìwà ìháìbù yẹn tí àwọn lè fi ṣe sọ̀láàt àbá àwọn lè fi ṣe sọ̀láàt a lè fi ṣe sọ̀láàt lópin ìgbà tó bá ṣe pé ní tí máa bá àlùwàlá jẹ́ kò ṣẹlẹ̀ kó tó di pé a kúrò ní ibi tá a ti wẹ̀ yẹn àti lẹ́yìn ìgbà tá a kúrò níbi tá a ti wẹ̀ títí tá a fi débi tá a ti fẹ́ ṣe sọ̀láàt so àlùwàlá náà wọ́n sọ pé yàtọ̀ wọ́n bá wòbó ahùn lè sọ̀láàt yóò ṣàlùwàlá irú àlùwàlá tí wọ́n ní wọ́n sọ pé táwọn bá fẹ́ wẹ̀wẹ̀ jánábà àbá wọn fẹ́ wẹ̀wẹ̀ hayot àbí ìwẹ̀ nifas wọ́n ní ọwọ́ ni káwọn máa fi bomi ọwọ́ ni káwọn máa kìbọnú omi káwọn máa fi bò ṣé àwọn lè ló gbá àkọ́kọ́ kò sófin tó sọ pọ́wọ́ ni kẹ́ fi bomi hmm. kò sófin tó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní tẹ́ lè fi bù tí ọ̀rọ̀ ọ̀rùn jọ̀wọ́ lọ hmm. òun náà ni kẹ́ fi bò bẹ́ẹ̀ bá sì rí nǹkan kan tẹ́ lè fi bò àfọwọ́ yín kò sẹ́ni tó sọ pé kẹ́ ẹ lu ọwọ́ burú kò sì sẹ́ni tó sọ pé kẹ́ ẹ lo nǹkan kan fi bò ó náà bàjẹ́ so gbogbo níta bá fi lè bomi tí ó rọrùn tẹ́ ẹ̀ fi ní ṣòfò omi so náà lẹ́ fi bomi torí pé Islam ọ̀gbà láti torí pa kànfẹ́ wẹ̀wẹ̀ jánábà àbí ìwẹ̀ haid ká máa wá fomi ṣòfò. náà zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò nù ti olùjábí bí ẹ má wáyé pé ọ lè máa darapọ̀ wá ní ìkànnì YouTube ẹ máa fi ọládùn níbi ìlú wa tí ẹ bá ti ń rí ẹ máa láìkí ẹ ẹ máa ṣe àrẹ̀kẹ́ tún máa subscribe síbẹ̀ pẹ̀lú inṣàlá àwọn ọ̀tún ètò yìí tí a ti ṣe kọjá náà ẹ sì wọ́n láǹfààní àti máa jẹ mọ̀kútù rẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ lẹ́tún lè máa darapọ̀ wá ní ìkànnì ojú ìwòrò mi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn mi ìbèlè wa ẹ jẹ́ kí n túmọ̀ ìbéèrè lè wá bí àwọn òpin náà bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ rọ́ra wọn àmọ́ tí ọ̀fà bá ń lọ́jọ́ ti tò ní. wọ́n ní ṣé ìgbàláyè wà láti máa ra àgbàdo àti bíi sóyà àtàwọn nǹkan míì tó tó fara pẹ́ máa tún ta padà àti pé ṣé islam gbà láti máa ṣòwò orí ẹ̀rọ ayélujára nípa mímọ́ arajà máa tún ta padà ìbéèrè ọjẹ́ ọkọ̀ dadúbà yìí tó pọ̀ tẹ̀lé tó jẹ́ ara àgbèrè wọn wọ́n ní tí a bá fún ẹnìkan lówó láti máa fi ṣòwò pẹ̀lú àdéhùn pé ẹni náà yóò máa mú ìdá ọ̀dà ẹ jẹ́ kí n mú ìpele yìí náà ẹ lọ́wọ́. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah wa barakatuh abdulsami gbọ̀npẹ̀ láti ìlú damaturu nípínlẹ̀ Yobe. mo ní ìbéèrè méjì fún àwọn ṣéèkì olùdarí wọn pẹ̀lú dáadáa. àkọ́kọ́ ni pé mo ṣe kòńgbẹ́ àdìsí kan tó lọ́ra pé mọ̀nà àtọ́sà fi sọ̀lá àti nàbàtà àmì yàfùmọ́dà wọ̀. so mo fẹ́ kí àwọn ṣèlú bá wa ṣàlàyé bí wọ́n tó ṣèyàn bá kan tó ní ìgbọ́wọ́ ẹ̀ pé alhamdulilayi so ẹ̀kejì ni pé ó bá kan kọ ìyàwó ìsílẹ̀ tó wá ṣẹlẹ̀ pé obìnrin náà nǹkan oṣù ọ̀wá láti bí oṣù kan àbí oṣù méjì látara pé ní ó ń rẹ ọmọ lọ́wọ́ àbí ó ṣe bímọ tó máa fẹ́ tẹ̀ pé bó wà ní yóò ṣe ṣe ìdá rẹ̀ tó lẹ́yìn parí wẹ́ mú sọ fún ṣẹ́ẹ̀rì pé ó fẹ́ bọ́kọ́ ńlẹ̀ ní àti kánàlì kẹrin ọlọ́jà rẹ̀ ń pẹ́ lórí dáadáa. ahabbaka Allahu azza wa jalla ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀ sí nípa ẹni tó bá sí nínú sọ́dá ó lè dúpẹ́ fọlọ́ bẹ́ẹ̀ ni ẹni tó sí nínú sọ́dá ó lè sọ pé alihamudulilayi ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwa tá a wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn gbọ́dọ̀ sọ pé yarhamukallah nítorí pé alihamudulilayi tó ń sọ yẹn wọ́n ní min jinsi aqwali sọ́dá nínú ẹ̀yà ọ̀rọ̀ tá a máa sọ nínú sọ́dá tì torí alihamudulilayi bó ti ṣe wí alhamdulillahi rabbil alamin wọ́n ní kò bá sọ láti jẹ ṣùgbọ́n nìkẹ́ni tó ń bá sọ pé yarhamukallah ó ti sọ̀rọ̀ àwọn èèyàn ọlọ́run ọ̀kẹ́ ọ ọ tó ti wọ bẹ́ẹ̀ ó ti dọ̀rọ̀ àwọn èèyàn irú ẹ̀ ló wá nínú hadithi muawiya ibn al-hakam radiyallahu anhu ó ní nígbà tó máa ṣe gba islam àtò à ṣe sọ láti lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ẹnìkan wá sí lẹ́gbẹ̀ẹ́ mi gbà tó sí òun ṣe alhamdulillah èmi bá ní yarhamukallah hmm. ìgbà táwọn asálámà kan níbi sọ̀rọ̀ lọ́wọ́ àti náà wọ́n á béèrè pé ta ní sọ pé yarhamukallah ọ̀gá hmm. so wọ́n bá lè mí ni anabi sallallahu alayhi wa sallam bá ní má ṣe bẹ́ẹ̀ mọ́ sọ̀láàtì tó rí yìí báyìí alukur'ani náà máa ń ké ń bẹ̀ hmm. ìrántí ọlọ́run náà máa ń ṣe ń bẹ̀ wọ́n kì í sọ̀rọ̀ àwọn èèyàn ń ètò sì kọ́kọ́ ṣẹlẹ̀ sí ní kíá tó sọ pé yarhamukallah ni pé ẹni wà lọ́tún àtòsí rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gún ní apá ìpè ìbọn ló ṣẹṣẹ bá ẹni tó tẹlẹsẹ mọ́lẹ̀ tẹlẹsẹ mọ́lẹ̀ láti fi hàn pa àìsọ bẹ́ẹ̀ hmm. ẹ mọ̀ pé <laughs> gbogbo kálukú ọba rí nǹkan tí ọ̀dà ẹni lè fọwọ́ tún sí ẹni ó fọwọ́ tún sí ẹni ó fọkàn kọ́ hmm. tòṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ọ̀nà tó dáa jù ànábì gbà kọ́ fún wọ́n tún ṣe bẹ́ẹ̀ mọ̀ nǹkan báyìí àti nǹkan báyìí là á sí nínú sọ̀lá àìsọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ nínú sọ̀lá ohun tá a wá nílò ń bẹ̀ ni pé yarhamukallah tó sọ̀rọ̀ a kì í sọ̀rọ̀ rẹ̀ nínú sọ̀lá ṣùgbọ́n ní tẹ́ni tó sì bá sọ pé alhamdulilayi kò bá sọ̀lá tirẹ̀ jẹ́ wọ́n lẹ́ni tó bá kọ ìyàwó rẹ̀ sílẹ̀ tí ìyàwó yìí wá jẹ́ni tó ṣe pé nǹkan oṣù rẹ̀ ọlọ́tíkọ́tíkọ́ látàrí pé àsìkò tá a kọ́ lẹ̀ sí yẹn ó ń rí ọmọ lọ́wọ́ ọmọ tó sì ń rè lọ́wọ́ kò fún láǹfààní láti jẹ́ wípé kí nǹkan oṣù rẹ̀ wá báwo la ti wá fẹ́ ṣe nù tí ó sì ṣe nǹkan oṣù mẹ́ta kò parí ìdà tọ́wájẹ́ pé rídà tiẹ̀ ó lámì fàágùn nínú nù ẹ̀ ṣe sùúrù ẹ̀ ṣe sùúrù títí tí yóò fi parí títí tí yóò fi ṣe rídà yẹn nítorí pé gẹ́gẹ́ bí n tẹ́ wí nínú ìbéèrè èèyàn pọ̀ tó jẹ́ pé tí bá ń re ma lọ́wọ́ nǹkan sò ní wá àwọn míì sì wà tó jẹ́ pé rírè tí ń re ọmọ kò pé kí nǹkan sò ọmọ wà so ìwọ tó sì fẹ́ kọ́ obìnrin ìwọ rò pé fẹ́ lé lọ ní kó máa lọ tiẹ̀ yóò lọ àmọ́ kò gbọ́dọ̀ lọ àyàfi pẹ̀lú bọ́lọ́run ti sọ pé yóò lọ ẹjẹ́ ó ṣe nǹkan sù rẹ̀ wọ́n máa ń ṣe nǹkan oṣù ẹ̀kínní tó ṣẹlẹ̀ kejì tó ṣẹlẹ̀ kẹta àjẹpọ̀ lọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa yóò jẹ́ àdánpàdé tòótọ́ ọba tí wàá ṣe nǹkan oṣù báyẹn ẹ má lè jáde o ẹ má lè jáde ẹ fi sòrò sí. zero nine zero five one six four five four three eight bí àwọn ìpè náà ṣe ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n rọra wọn ẹ jẹ́ ká padà sórí ìbéèrè tí à ń bá lọ. ìbéèrè méjì náà ìta ti ṣe tẹ́lẹ̀ wọ́n ní ṣé ó tọ́ kéèyàn máa ta bí àgbàdo kéèyàn máa tọ́ka bàbà kó máa ta soya beans kí ló burú mi kò sí nǹkan tó burú bẹ̀ lábẹ́ òfin ọlọ́run pàápàá jùlọ tó bá pé àwọn oúnjẹ tẹ́yìn fẹ́ máa tà yẹn fẹ́ máa ta fi gbowó ni kò sí nǹkan tó burú mi àmọ́ tó bá pé àgbàdo lẹ fẹ́ fi gbàgbàdo ọkà bàbà lẹ fẹ́ fi pààrọ̀ ọkà bàbà soya beans lẹ fẹ́ fi pààrọ̀ soya beans rice lẹ fẹ́ fi pààrọ̀ rice a mọ̀ pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn oúnjẹ wọ̀nyí báyìí gbogbo ẹ̀ náà ló ní àwọn oríṣiríṣi àwọn ẹ̀yà rẹ̀ tó tún wọ abẹ́ rẹ̀ tó ẹ̀kọ́ kọ̀ọ̀kan náà lápè gbogbo ẹ̀ ṣùgbọ́n a lè sọ pé ráìsì eléyìí o ráìsì tiwantiwa ni o ráìsì tòkunbọ̀ leléyìí o ṣùgbọ́n kọ ráìsì ọ̀pá gbogbo wọn pọ̀ àgbàdo ìyá sọ àgbàdo funfun leléyìí o eléyìí aláwọ̀ yeye ni o ó kọ àgbàdo pa gbogbo wọn pọ̀ tọ irú rẹ̀ tó bá pín lẹfẹ fi pààrọ̀ ara wọn ó gbọ́dọ̀ jẹ́ mẹsìlẹm bí mẹsìl yẹdán bí yẹd òṣùwọ̀n kan ó gbọ́dọ̀ yàtọ̀ sí kejì ó sì gbọ́dọ̀ jẹ́ pé gbà bẹmí náà gbé tèmi tó tẹ bá ti ṣe bẹ́ẹ̀ rìbọ ọwọ bẹ àmọ́ tẹ bá ti ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé owó lẹfẹ fi rà lọ́dọ̀ ara yín kò sí nǹkan tó burú ń bẹ. ìbéèrè wọn kejì lábẹ́ ìbéèrè onífin wọn ní tí àwọn bá fẹ́ nìkan lówó láti máa fi ṣòwò pẹ̀lú àdéhùn pé ẹni náà yóò máa mú ìdá kan wá ní pàtó nínú èrè ọjà lóṣooṣù ṣé Islam tún fàyè gba irú nǹkan báwọn. ẹni tí ẹ̀yin gbowó fún ó máa ń sábà ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn oníkàràkátà pé ní ìsìn ẹnìkan ọlọ́run bá fi àlùbáríkà sí ètò kàràkátà rẹ̀ níṣẹ́ ń tàtà jèrè ń bẹ̀ wòtíwòtí làwọn èèyàn ni wọ́n ń rọ́ọ̀bù ọjà tí ń tà wọ́n á sọ pé ẹ̀yin lówó ẹ̀ máa ń kẹ́tẹ́ fi ṣe ẹgbẹ́ one million wa ẹ bá gbé one million wá pẹ̀lú ògo ọlọ́run lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn máa fi twenty twenty thousand lé one million fún yín ètò túmọ̀ sí pé ẹ máa gba eighty thousand naira èlé lórí one million lóṣooṣù so eléyìí kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run owó èlé ni wọ́n ń pè haram eléyìí lábẹ́ òfin ọlọ́run nǹkan tẹ̀ lè ṣe ní pé kẹ́ gbé one million kalẹ̀ ẹ wàá jọ sọ àsọkúnná lórí kí ni ọmọ àfi one million ti yín ṣe irú ọjà ìwo gan-an ní òdòdó rẹ̀ kọ so kò gbọ́dọ̀ fi ra nǹkan míì ẹ sì ṣàlàyé fún ọ̀nà tí wọ́n máa gbà ara jà wọ́n bá yẹ pé yọ́ọ́ máa fi fóònù yọ́ọ́ máa fi ra lọ́ọ́ máa bá wọn sanwó báńkì ni tó bá jẹ́ pé ni wọ́n máa rìn lọ sí ilé iṣẹ́ tí ó ti máa rajà tó ẹ jọ sọ yóò kùnà. tọ́ tí ọba wa ti dín níparí ọ̀sẹ̀ ẹ wàá ṣírò ní tí wọ́n fọjà rà lọ́sẹ̀ yìí irú ọjà wo ló wọlé èló lẹ tà sí àwa rí i pé àtàjèrè la tà àti àwọn àjọsọ àsọkúnná pé tá a bá jèrè òun àjọ máa pín lọ́gbọ̀gba ni àbí èmi ọmọ mú méjì ìwọ mú kan àbí èmi ọmọ kan ìwọ mú méjì tẹnu wa máa ti kò lórí rẹ̀ àmọ́ wa wo èrè tá a bá jẹ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹnìkan pàtó náà àwọn méjèèjì kò lè sọ iye tó wọn gbà pàtó nígbà tó fẹ́ bá parí sọ eléyìí ní Islam ló fara mọ́ ẹ tún wá béèrè pé wọ́n ní ká lè máa ṣe káràkátà gborí ẹ̀rọ ayélujára wọn bẹ́ẹ̀ ni kò sí ní tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ń ti kọjá tẹ fẹ́ ra wọ́n fi hàn yín lórí social media wọ́n fi hàn yín bó ti ṣe rí ó sì tẹ́ yín lọ́rùn ẹ̀yin náà sì sọ pé tó bá pé bó ṣe rí ni o àjẹ́ pé mo ra ayé báyìí tọ́jà ń bá wá dọ́dọ̀ yín tẹ́ rí pé wọ́n ti ṣe ìròyìn rẹ̀ fún yín àti àwòrán tí wọ́n fi hàn yín ó yàtọ̀ síra wọn gédégédé ẹ lè tọrọ lọ́dọ̀ wọn pé kí wọ́n dá owó yín padà kẹ́yìn náà dá ọjà wọn padà. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero fifty one sixty four fifty four thirty eight plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè lẹ́yìn náà tún wá ọ̀dà ẹja mú ìpè yìí bó ti di pé àwọn ìpè náà wọ́n á ṣe bákan lónìí ẹ ló kọ́ mi o. ẹ ló sá wà lẹ́kọ̀ọ́. wàhálà sàlámù wàhálà tó lọ́kọ̀ ìgbà tí ń pè yìí orúkọ mi eh, làwọn àdúgbò láti mú ṣe. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwọn bàbá wa wọ́n ní kí ẹni tí ò bá ka fatia tó bá wà lẹ́yìn imam kúrò níbẹ̀ kò ní òun. so màá fẹ́ béèrè pé àsìkò owó la máa ka fatia yẹn ṣé tí màá bá ka fatia ẹ̀ tán ni àdúgbò àti fatura ìbéèrè mi nìyẹn tán. alhamdulilayi anabi sallallahu alayhi wa sallam náà ló fi yé wa nínú àdéhìí rẹ̀ wípé la salata liman lam yaqra bi ummil qur'an kò sí sọlá tó fi gbogbo ẹni tó ṣe sọlá tó kùnà láti ké fatiha níbẹ̀ eléyìí túmọ̀ sí pé àti àwa àti ìmáàmù àtẹni tí ń dá sọlá ti ṣe gbogbo àná lámà ké fatiha eléyìí tó ti dáa jù náà ni kí ìmáàmù wa kọjá ni tó sì pé táwọn bá ti ké sùúrà tán ọ̀rọ̀ àdákẹ́ díẹ̀ títí tí mímí wọn fi padà sípò ọwọ́ àsìkò táwọn fi dákẹ́ díẹ̀ làwọn tètè fi fákì àtiwá sí bẹ́ẹ̀ lànàbì sọ̀rọ̀ bá àdùsẹ́ àwọn dákẹ́ lẹ́yìn tá a bá ké fákì àti sùúrà tán nínú àwọn sọ̀láàtì tán ti máa ń ka kí ó sókè ẹ̀ mọ̀kọ́rọ̀ ó ké fákì ó ké fákì àtàǹsọ yìí ibi tó ti hàn náà ni àwọn sọ̀láàtì tá à ṣùgbọ́n àwọn ìta àti ń ké jẹ́jẹ́ tẹ́lẹ̀ náà kò sẹ́ni tó lò ní ké fatia ń bẹ̀ hmm. àtọ́lùmọ̀ tó lò ní ké fatia nígbà tó bá tó ìmáàmù bá gbóhùn sókè àtẹ̀yí ní òkè gbogbo wọn náà náà lókè kọ́dà àti hmm. ní bọ́ọ̀ rákà kínní ẹ̀kẹta àtẹ̀kẹrin kí sọ̀látù làṣà òkè fatia bẹ́ẹ̀ náà lẹ̀kẹta àtẹ̀kẹrin kí sọ̀látù bọ́hùr àti àṣù. ọ̀wọ́ ètí ọ̀rọ̀ ń ta bá náà níbi tá a ti ń ka kí ó sókè bí àṣùbà bí rákà méjì àkọ́kọ́ ní magrib méjì àkọ́kọ́ ti sọ̀látù làṣà. tọ́ ìmáàmù yẹ kọjá pé tó bá ti ké súrà tán nínú àwọn sọ̀látù yìí kọ̀rọ̀ adákẹ́ díẹ̀ lọ́nà tó ṣe pé mímí rẹ̀ ó fi padà sípò ọwọ́ ọ̀dákẹ́ jẹ́ díẹ̀ làwọn ò ti sáré ké fati àtiwá nítorí pé anábì sallallahu alaihi wasallam ń bí àwọn sàhábà rẹ̀ léèrè ó ní la'allakum taqra'una khalfa imamikum ṣé èyí ṣe pé ẹ̀yin ka kí ó lẹ́yìn lè má mú yín bí qalu hadhan ya Rasulullah ó ní bẹ́ẹ̀ ni a máa súré ké anábìlẹ̀ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ àfi fati ànìkan torí kò sí sọ̀láàtì fún gbogbo ẹni ṣe sọ̀láàtì tí ò ké fati à ń bẹ́ẹ̀. torí ẹ ìmáàmù ẹ̀rọ adákẹ́ díẹ̀ fáwọn jàmáà tó wà lẹ́yìn wọn fatia ìmáàmù ìwà tó bá ti ké súrà tán Allahu Akbar kò burú tó bá ti ké fatia tiẹ̀ tán èèyàn sùré ké fatia ti náà nígbà tí ń ké kó tó di kó ké ń jìnnà náà ti ké fatia yín tán. zero nine zero fifty one sixty four fifty four thirty eight a èyí tí ó sì kejì rẹ lọ ń já garaga kí àwọn èèyàn rọnà pè wọlé sí ọ̀dà ẹjẹ jẹ́ ká ṣe báyìí wọ́n tún béèrè ìbéèrè kan wọn ní báwo lèèyàn ṣe lè ṣe òpinya àbí àdáyanrí àbí tó ń bẹ láàrin àtẹ̀sáhùdù alákọ̀ọ́kọ́ àti àtẹ̀sáhùdù ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n bá ń ṣe sọ láti lọ́wọ́. ọ̀rọ̀ ọ̀rọ̀ kó kàn tọ ẹja mú pèlè yẹn lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. o kọ́ ibi ọdún pè yìí. Orúkọ mi Abdulrahman Fabu Abdulrahman láti Abuja. Sọ kí ni ìbéèrè yìí? Ẹ jọ kí ọlọ́run ti kárí àwọn bàbá pẹ́ lórí dáadáa. Àmín. Àwọn bọ́dà kan ní tó ń ṣiṣẹ́ di àpáta. Mhm. Wọ́n sọ ẹ̀pì nípa rẹ̀ ètò ìmúra wọn aṣọ wọn láti fi kí o wọn máa ń sọ pé bóyá ẹ̀jẹ̀ tí ó jáde nígbà tó ń dúró ẹran gangan ní ó jẹ́ ìwọ̀ ìrìn aṣọ yẹn láti fi kí o pé etí àwọn fi ń ṣe bóyá wọn ti ràn tuntun pé tí ẹ̀jẹ̀ bá dá sí nígbà yẹn pé bóyá wọn lè fi kí o kí àwa mọ̀ bóyá ìgbà ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀ẹ́ ní àwọn dókítà kan ìyá ẹ̀gbọ́n wọ́n sọ nípa fáà kan tó kó àwọn yáàyà ilẹ̀ nínú àwọn ọmọdé tó wà nínú ìfúnra tó kú jọ tó iye ti bẹ́ẹ̀ gẹ̀ẹ́sì àfàtúnṣe orúkọ sí àwọn ọlá lè bàrà ṣọ́ọ̀tù. alhamdulilayi ẹni tí ń ṣiṣẹ́ àpáta tẹ́jẹ̀ ń bẹ lára aṣọ rẹ̀ wọ́n á ní ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀jẹ̀ eléyìí tó ta sóun lásọ nígbà táwọn ń du ẹran àti èyí tó ta sóun lásọ nígbà táwọn ń kunran sọ èyí tó ta sáwọn lásọ nígbà táwọn ń du ẹran òun ni kò yẹ kó bẹ lára aṣọ táwọn fi lè fi sọlá ṣùgbọ́n èyí tí ń bẹ lára aṣọ látàrí tó ta sásọ látàrí fáwọn ń kunran àwọn lè fi irú ẹ̀ sí sọlá ah eléyìí ò fi kí òtútù ni tó <laughs> ẹ jẹlẹ jẹjẹ ẹ̀jẹ̀ lẹ̀jẹ̀ ń jẹ́ <laughs> ẹ̀hẹ́n torí ọlọ́run ni ọ̀hún dàmẹ́ mẹ́sọ̀ọ̀hà àbí ẹ̀jẹ̀ tó bá pọ̀ ẹ̀hẹ́n tẹ́jẹ̀ bá ti pọ̀ tó wà lára aṣọ ọ̀gbọ́dọ̀ fi sin lọ́run ó ti dẹ̀gbìn ó ti dẹ̀gbìn torí ẹ̀ lẹ́yìn náà ẹni tó fẹ́ sin lọ́run má gbàgbé pọ́lọ́n lọ fẹ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ iwájú ọlọ́run lọ ń lọ nígbà tó fẹ́ ṣe sọ̀lẹ́ à tọ́wá yíyọ́ tọ́wá ló fi dúró ló fi kó ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ tọ́wá fẹ́ bọ́ bàálù sọ̀rọ̀ tọ́fẹ́ bá baálé àdúgbò yìí tọ́fẹ́ bá sọ̀rọ̀ tọ́fẹ́ bá gómìnà yìí sọ̀rọ̀ àbọ̀ lórí orílẹ̀-èdè yìí àwọn eléyìí kí ni wọ́n já mọ́lẹ́gbẹ̀ẹ́ ọlọ. tó hmm. ká wa kún wọn pàtàkì púpọ̀ kó kéèyàn yé tanra rẹ̀ dànù hmm. kéèyàn yé tanra rẹ̀ dànù. يا أيها الذين آمنوا أبي يا بني آدم خذوا زينتكم عند كل مسجد ọlọ́run iná gbà lérò kọ́ bá àjẹnu mọ́ṣáláṣí ló ti fẹ́ ṣe kọ́ bá sì jẹ́ pé ìbomi ló ti fẹ́ ṣe sọ̀lá sọ́sọ́ iwájú ọlọ́run ló ti fẹ́ dúró má ti ṣe pé ọmọ ti ń ṣe tẹ́lẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ wọ́n á ní ọ̀rọ̀ tí a sọ nípa tírà tí ẹnìkan ṣe lórí gbogbo yáyọ lẹ́dínà àmẹ́nu tó wà ní alukur'ani tí wọ́n kó jọ tí wọ́n fi sọ̀rọ̀ lórí wọn so ẹni tí yóò ṣe tírà yẹn náà ni Sheikh Abubakar Jabir Al-Jazairi أبو بكر جابر الجزائري أكو يعني نداءات الرحمن لآل الإيمان نداءات الرحمن لآل الإيمان نعم جزاكم الله خيرا شيخ لوري في بيلي في عمبالو من باباو لاي وانا يقولي كم ولي ألو أيها السلام أيها أفهم بكالي وواني يا شخص Aleykum salaam wa rahmatulah. Ó kọ́ ibi ẹjí ń pè yìí. Ṣàtúndínlá ah, láti lọrin. Mr. Shamsudin láti lọrin. Láti lọrin. Tó kí ni ìbéèrè yín? Ah, ìbéèrè mi ni pé àkókò ní kókò ọlọ́run máa sọ fún ọmọ wọn. Ìbéèrè mi pé ìṣègùn ìwọ àgbàdo ní ìfúnpẹ́ máa gbé. Hello, Mr. Shamsudin. ẹ̀yin ẹyin fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lára àwọn àtẹ̀jíṣẹ́ tí ó sì wà bí a ti mú ìbéèrè yẹn jáde ńbẹ̀. ṣe gbọ́ naam àmì wọ̀nyí ọ̀sán naam ṣe lórí èyí tí à ń bá lọ nípa báwo la ṣe lè ṣe láàrin alákọ̀ọ́kọ́ àti. púpọ̀ alákọ̀ọ́kọ́ kúrú ẹlẹ́ẹ̀kejì gùn alákọ̀ọ́kọ́ fi kúrú pé parí rẹ̀ sórí أن محمدا عبده ورسوله يبث عنه حديث عبد الله بن مسعود رضي الله عنه السلام عليكم وعليكم السلام ورحمة الله عوكم يجين بي عبد الحميد لا تبو ماليشيا ماليشيا لا تبو ماليشيا كان يدري kí èèyàn bá àgbẹ̀ pẹ̀lú lọ́nà pé tí èèyàn bá ti fẹ́ kúrò ńlẹ̀ èèyàn máa sanwó èèyàn ti sanwó two months two months lẹ̀ èèyàn ti sanwó two months lẹ̀ fún landlord so ó ti wà lọ́wọ́ landlord lẹ̀ already so nígbà tó kó oṣù kan kéèyàn jáde kúrò nílé náà so èèyàn ti sọ fún landlord pé ní lẹ́yìn oṣù méjì o máa jáde o ìgbà tó kó oṣù kan kéèyàn tó kúrò ṣé ó kó àwọn òkè àṣọ tọ́ pé kí landlord yẹn wá lẹ̀ eh, láì jẹ́ pé ti kú ọ̀tọ̀ ó ti náà. ẹ má bínú àtúbọ̀ yé dáadáa. alhamdulilayi tó bá jẹ́ pé ẹ bá ti jọ sọ́kùnná pẹ̀lú ẹni tó nílé tẹ̀yìn tẹ̀yìn ńlá pé kó tó di pé wàá ilé yìí báyìí máa sanwó oṣù méjì lè torí pé màá bùkátà oṣù méjì láti fi ṣe àwọn ètò kan tí màá fi kó bàbá ńlẹ̀ ti gbà ẹ tó wá lọ kan náà oṣù méjèèjì tẹ́ ti sanwó rẹ̀ so kóṣù kejì ó tó di kó pé bàbá ńlẹ tí wàá kọ sí iwájú ilé pétọ àyè wà ń bí òfẹni tó náà bá tún fẹ́ yálé gbé sanwó ẹ ẹni sọtọ nígbà táyàn tí kò kó kò sí nǹkan tó burú mẹ ó lè polówó against ìgbà téèyàn jáde ọ̀tá ni wàá gbéyàn kan léyìn lórí ńgbà téèyàn ti jáde sọ ẹ bá ṣe sùúrù náà ńgbọ̀ bá rí yàn kó wá sọ pé jáde mo ti rẹ́ lómi ah. sọ ìgbà náà lọ́rọ̀ wàá dùn sọ. So, tó ń torí délé kò sí nǹkan tó burú ó ń lọgun pé ní tí ọba gbà kọ́ wá gbà torí pé ńgbà tá a bá fi rí gbà báyìí ilé yẹn ó ti gbófo. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí àwò tí a bá rí ìpè kan tí ọba arápálá wọlé sí i àmọ́ oníbèrè kan béèrè wọ́n ní kí ni wọ́n ní kí ló ń jẹ́ azikiri àti pé báwo àwọn òwúlálẹ́ máa pè ní àwọn tó máa ń ṣe ìrántí ọlọ́run ìpínlẹ̀ ìwọlé ọlọ́run pápá àpá ó fún yín. wàhálà sọlá mo kọ yín pápá àpá ojú ẹ ti ń pè yìí. orúkọ mi ni olùkọ́lé abdulrasaq láti Ifẹ̀. láti Ifẹ̀ tó kí ni ìbéèrè yín. ìbéèrè yìí ni pé ẹjọ́ kí ni ọ̀sán ṣẹ̀rí àwọn owó ni èèyàn lè fi fa ìpín àti ìjàpá alhamdulilayi ìjàpá tó jẹ́ pé inú omi ló máa ń gbé so ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ àwọn nǹkan tí wọ́n ń gbé inú òkun ìrìkàn nàbì sallallahu alayhi wa sallam ó ní huwa at-tahuru ma'uhu al-hillu maytatuhu nítorí má tó lè fọ nǹkan mímọ́ ọ náà lómi òkun so àwọn òkú ńbete gan tó bá wà ń bẹ̀ tọ́ ni tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé wáyé pààyè lẹ́ bá gbé jà pàtẹ́yìnbá lè jẹ́ láàyè kò sí nǹkan tó burú mbẹ ẹ bá sì fẹ́ láti rí pé ẹ fẹ́ jẹ láàyè ẹ fílẹ̀ kó kú tó bá ti kú ẹ lè jẹ lópin ìgbà tó bá pé inú omi ló máa ń gbé inú òkun ló ń gbé ṣùgbọ́n ìgbín tiẹ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n sọ pé bákan méjì àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ pa kanú karahun rẹ̀ àbí kọ́já pé ẹ tiẹ̀ fọ́ ìkarahun yẹn ẹ wá yọ̀gbìn jáde so ọ wá kú máa yín lọ́ba rárá wọ́n lẹ́rẹ̀ máa bọ̀ ọ́ lórí iná tìkara hun tìkara hun yóò wá jẹ pé gbígbóná omi tẹ́ ń fi ń bọ̀yàn ló ṣe sábàbí tó fi fàyè lẹ̀ tó wọ́n lé léèyàn ní dídúnbò rẹ̀ ẹni tó bá jẹ pé dídín lọ́ fẹ́ dín yóò dá sínú agbada tìkara hun tìkara hun tó gbígbóná òróró yẹn ńlọ́ wá ṣe kú pa sọ eléyàn ni dúdúńbù rẹ abọ́nà olè yẹn ọba máa dùgbìn gbà. <laughs> jazakumullahu khairan sheikh ọpẹ́ ah, pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọlọ nǹkan bá fi san lẹsùn lórí láyé ń bí àtìlọjọ àgbéjẹlì kí ẹ mà ẹ má bímọ pẹ̀lú bí ojú òpó kejì tí ọjọ́ yìí tí a pè pé àwọn ará àgbègbè lè máa pèsè bó ṣe ṣe bákan bákan lónìí àwa náà mọ tó fẹ́ má bínú ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti yìí wá jazakumullahu khairan Sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ mr yinka tí wọ́n jẹ́ studio operator fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ púpọ̀ ọ̀làdùnní bẹ́ẹ̀ ló kọ́ mi ọjọ́ mẹ́jọ yìí ní láti wọn pàdé pọ̀ padà lórí ètò ìkẹ́ àkùnrin àlefit fìdíìn títí ìgbà náà ni mò ń kọ́ ẹ pé sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu.